níbi tá a wà lẹ́nu ẹ rí i pé ìgboro gangan la wà lẹ́nu ní oríta gan la wà wọ́n ti wá gan ṣe kí ni wọ́n ya pa bọ́sẹ̀ máa ń san wọ́n pọ̀ gan bí mọ́kànmáàdì máa búlé ẹ̀gbá mọ́ra wọn bí làwọn ti wá wà mí kò ní bàjẹ́ láéláé bàbá wa kan àwọn lọ́gbà wá síbí torí lára àwọn àgbà onílù wọ́n ni wọ́n àmọ́ wọn ń gbé Nàìjíríà mọ́ hmm, àjàṣe ni bàbá ń gbé ó dẹ̀ di pé àwọn ènìyàn há mọ́ra wọn láti wá lọ síbà á ní bọ́ wá wá àwa ibikíbi tẹ́ bá wà ẹ ṣáà lọ bẹ̀ àkàyìn mọ́ torí ẹ̀yin olóòfẹ́ ti ń béèrè bàbá yìí tipẹ́tipẹ́ ẹ bí general kọ̀yìntà láláwà lẹ́nìí ẹ wá kàn fìdílé o ẹ̀yin tẹ̀ sọ pé ẹ èjìdẹ́ ọ̀dọ́ barista lọ ọ̀dọ́ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹni tá a bá rí náà la máa ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú tẹ́lẹ̀ bàbá ṣe wá oríta la wà báyìí pé ìfọ̀rọ̀wérọ̀ yìí gbọ́dọ̀ wáyé torí gbogbo ẹ̀yin fans ti pẹ́ bàbá ti wà pẹ̀lú wa ń bí ẹ dẹ̀ wá kàn fìdílé torí kí ni ẹ gbọ́n kò ní ṣe ti tẹ́ níbi kankan ètò àgbààgbà ní kò ní gbàjẹ́ la bàbá wa Rasaki àyànkọ́lá bàbá mi kò ní bàjẹ́ láéláéláé bàtà mo kì í sà ọwọ́ rè. ẹ kú jọ mẹ́ta o. ọwọ́ rè. ẹ kú ìlú o. ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín ojú yín làwọn olólùfẹ́ yín tún rí yìí ẹ̀yin gangan ni inú wa dùn pa àbèrè yín ẹ dẹ̀ sì wà láyé ẹ wà láàyè. alhamdulilayi. ọ̀pọ̀lọpọ̀ tá a ti bẹ̀rẹ̀ sọ pé àwọn ti ṣaláì àmọ́ yín wà láyé ẹ wà láàyè. alhamdulilayi. gbogbo àwọn olólùfẹ́ káàkiri bá mi kí wọn káàkiri àgbáńlá yé lọ́tí wọ̀nyí sà. gbogbo káàkiri àgbáńlá yé amẹ́ríkà ni london ni asia ni. Mm London eh, Germany gbogbo ìlú pátápátá káàkiri àgbáńlá ayé nílẹ̀ káàrọ̀ òjire ilẹ̀ haúsá mo kí gbogbo yín o ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi mo kí yín. gbogbo àwọn onílù lápapọ̀ ńkọ́. gbogbo ọmọ onílù lápapọ̀ bàtá ni dòdò ni gẹ̀lẹ́dẹ́ ni gbogbo òlù lápapọ̀ generally mo tún kí àwọn ọmọ alájẹ ọba àwọn alùsẹ̀kẹ̀rẹ̀ má lù tìṣẹ́ mo kí gbogbo yín o. ẹ bá wa lù ń kọ́kàn kẹfì kọ́hún lólùfẹ́ yín káàbọ̀ sórí bàbá o bàbá o bàbá o. kí ló dé bò nìyẹn ti wá ṣé ìbò nílùú ní bolo adigun yẹn bá wọ personal time kí ni ìbáṣepọ̀ yẹn kí òjé wo lẹ lò fún yẹn. àkọ́kọ́ náà tí kọ̀lí tó fi jẹ́ pé kínní kọ̀lí ti rì lákọ̀ọ́kọ́ náà ó fẹ́ ọmọ ẹnìkan ìyàwó kan nílùú wa ráfá ló máa ń jẹ́. Mm òun ló bí àkọ́bí obìnrin fún kàfáyà. tọjọ máa ń travel. wọn ò ju òun o ọ̀tọ̀ oníṣẹ́ tóun ṣe. lónà ń gbé sẹ́yìn àti ẹjọ́ máa ń travel ni mò ń sọ àti kébé ṣẹjọ́ ń travel. tába ti ní play báyìí hmm. ó ti Kwara hmm. ó ta Abẹ́òkúta hmm. lẹ́yìn driver èmi ni màá wà níwájú mọ́tò Kollington Kollington wà lẹ́yìn ẹ àyè àdíẹ̀ pẹ̀lú tẹ gbé wa lọ yẹn ṣé ńgbà tẹ kọ́kọ́ darapọ̀ mọ́ General Kollington Ayinla yẹn ṣé wọ́n ti fẹ́ Queen Salawa Abẹ nígbà yẹn àbí létà lọ́dẹ ẹgbẹ́ àwọn ọ̀bẹ fọ́wọ́ wọn ètí ẹ̀ tí fẹ́ra wọn rárá alájà Salawa hmm. wọn ètí ìríra wọn pẹ̀lú Kollington nígbà yẹn hmm. ẹ ti wà nínú ẹgbẹ́ ńgbà tó fẹ́ra wọn gbà yẹn. bàbá ah, báwo ni ìgbà yẹn tó ní kọ́tà ń gbọ́ ni pé ìgbà yẹn tó fẹ́ra wọn òkìkí yẹn kàn káàkiri ọkọ jólókìkì ìyàwó jólókìkì ẹ̀yin mọ̀ ń pa ẹ̀ báwọn olùgbẹ́ gba ọbẹ̀rin díẹ̀ ká jàǹfààní bá ṣe wà pẹ̀lú. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí wọ́n fẹ́ ra ọ ṣe mọ̀ wípé ahun àtẹnu. ajá yẹn nù yẹn sọ. ajá ni bí wọ́n ṣe jọ wà nínú kọ̀rọ̀ kan náà tó wọ́n máa ń jà wọ́n ń fẹ́ra wọn ní abẹ́lé tẹ́lẹ̀ dẹ́n ìgbà tí ọlọ́run wá pèsè tọ́lọ́run kò kẹ́ẹ̀dé tó di pé alájà sàláwà ó wá ní oyún mm, ìgbà tó lóyún yẹn ló di pé ẹnìkan ló ń fẹ́ ẹnìkan ló ń fẹ́ ẹnìkan ló ń fẹ́ dẹ́n ni wọ́n ló fi lọ́ọ́ fẹ́ lébẹ́lì onẹ̀ ló fi jẹ́ pé lébẹ́lì onẹ̀ ló bí àkọ́bí obìnrin yẹn fún sẹ́ǹgbọ́rọ̀ mi ìgbà tó wá yá tí ìjà tún wá ṣẹlẹ̀ tó fi di pé bóyá wọ́n tún rẹ́ papọ̀ àti ọ̀gá mi Kollington tí wọ́n tún wá fẹ́ra wọn padà ni wọ́n tún bá orí láyìn wọn lọ wọ́n bá a lọ hmm. títí títí. wọ́n ṣe mọ̀ wọ́n ṣe mọ̀ pín sàláwà ṣe mọ̀ wọ́n. sàláwà mọ̀ mi mọ̀ mọ́ hmm. hmm. ó bú mi dáadáa bọ̀rọ̀dọ́ ni bàtà iwájú gbádágí èmi náà nìyí. a jẹ́ pé ẹ̀yin náà ó náà wọn kọ́kọ́ tẹ̀sí náà tó fi ju ebú fún yín nìyẹn. Ah, èmi náà èmi náà èmi náà sọ́kò fún ni because ọ̀gá mi kò dùn lẹ́nu ó ta lẹ́nu mhm. gidigidi mhm. kébé kwara ó ta lẹ́nu tó bá ti tó bá ti jù kán báyìí mhm. èmi náà máa fi. ẹgbẹ́ mo máa ń fi lé sẹ́gbẹ̀ẹ́ náà ló fi wá ká woman yẹn lára ló fi sọ pé ẹ̀yin elégbè lẹ́yìn mo sọ kíní kan lọ́wọ́ fi sọ pé nígbà tí ó da akọ tèmi ní bọ̀dá oníbàtà iwájú gbádágí títí mo lè sọ níbẹ̀. bàbá bàbá ò ní fújì àti sọ̀rọ̀ nǹkan bàbá ń ké bí díẹ̀ àti àti máa sọ̀rọ̀ nǹkan rẹ́kọ̀dì àtọwọ̀n bá ṣe kọ̀ọ̀kan kan báwo ni fújì ń gbà yẹn sígúrà ìdí Barrister nǹkan ńgbà tẹ́yìn náà darapọ̀ mọ́ kẹ̀yìn tàyìn làbáwo ni ọ̀dọ́ tí wọ́n gbà yẹn ẹgbẹ́ awọ bẹ́ẹ̀. ìgbà tí kọ̀nìtì tó gbé bàtà wọ fújì hmm kọ̀lẹ́ǹtì tó gbé bàtà ofújì straight báyìí tí wọ́n barista ti ń sọ wípé à ah, èwo ní tìlú tìlú Ṣàngó èwo ní tìlú Ọya èwo ní tìlú àwọn eléégún tí wọ́n tún gbé wọ fújì ní tàǹgbà yẹn kọ̀lẹ́ǹtì sá ni pé kó máa lọ kó máa lọ bẹ́ẹ̀ ó sà ń lọ létàrọ lẹ́yìn ọ̀rẹ́yìn ìgbà tí barista fẹ́ ṣe tó wá rí i pé àkíní yẹn ó ń bùm pé àwọn àwọn èèyàn máa ń kó kọ̀lìntì jẹ ló wá lọ gbé gúdúgúdú àwọn àwọn oníyàlùkẹ̀kẹ̀ ni wọ́n máa ó wá lọ gbé gúdúgúdú ló fi ṣe rẹ́kọ̀dù tàkọ́kọ́ hmm. wọ́n máa ń fi kíní méjì lù báyìí òun ló fi ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ níbi tóun náà ti tó ti ń bọ̀ wá síbi hmm. ìlú Ṣàngó tó jẹ́ bàtà nìyẹn o àti bẹ́ẹ̀ lọ ìgbà tóun náà lu gúdúgúdú tó rí pé à. rẹ́kọ̀dù yẹn tún múùfù bẹ̀rẹ̀ sí dún mọ́ra wọn. ó lọ ó lọ ó lọ ó lọ ó sábọ̀ wípé general Kollington Ayinla kò fi bàtà sílẹ̀ sínú rẹ́kọ̀dù ẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ jáde mo ro alo mẹ́ta alo eléyìí náà ní rẹ́kọ̀dù ìgbà tá a tún lé eléyìí ni wọ́n ní pé wọ́n tún ní barista tún sọ pé èwo tún ni ìyáàlù tí wọ́n tún lọ gbé wọ kínní kankan ó sọ then ìgbà tó òun náà tún wá fẹ́ ṣe òun náà tún wá lò gbogbo nǹkan tí Kollington tó bá da nínú fújì nínú fújì èmi sọ wípé Kollington Àyìnlá ni òpó fújì. lóòótọ́. tẹnutẹnu mo fi sọ òun ni òpó múlẹ́rọ̀ fújì because tí o bá ṣe Kollington Àyìnlá èmi ni Wàsíù Àyìndé ni Òbésèré ni Pasuma ni wọ́n fẹ́ kó gbogbo ńlẹ̀. ta ló fẹ́ kó wọn lẹ̀. ẹni tí àyìn náà ti mọ ẹni tí wọ́n jọ ń lò gbàgbà yẹn because nǹkan tẹ́mi sọ fún yín ni wípé kẹ́yìn máa sọ̀rọ̀ jáde báyìí tàbí kí wọ́n sọ pé èèyàn ní nǹkan báyìí nǹkan báyìí ló ní kó ṣe nǹkan báyìí ìgbà tó bá ta wà láìsùn ọbì láyé làṣẹ láyé láyé láwọ àti kéwú bá ti pọ̀ gbogbo àwọn aburú tó wà sálẹ̀ yẹn wọ́n á bẹ́ẹ̀rì ẹ̀ mọ́lẹ̀ ni hmm. Hmm. because nígbà kan àwọn eléré wọn le ni wọ́n le. ipò wo ni wàásù àyìndé wà ń gbà tẹ́ ń sọ nígbà tẹ́ ni ẹ ti ń ṣe rẹ́kọ́ọ̀dì tó kàn ṣòwò náà ti ń dún tàlàzó yẹn nǹkan kẹ́ gbé àwọn obìnrin náà ká gbọ́ látẹ̀nu. ájìtà ìwàsíwà èdè hmm. màṣà hmm. olúwayé hmm. ìgbà tí àwọn ọkùnrin ti wà táìmù gbà tí wọ́n fi ń sọ wọ́n ní wọn ò jà wọn ò ṣe kínní táìmù gbà tí jà èkejì tí wọ́n parí stadium hotel ní surulere ni wọ́n ti parí ẹ̀. níta lẹ́ ń sọ ìtàn àti ìtàn ni. Kollington àti Barrister. Okay hòtẹ́ẹ̀lì Victor ọláyà ọláyà bẹ́ẹ̀ ni ibẹ̀ ni a máa ń ṣe eh, la máa ń ṣe so every Wednesday ibẹ̀ ni wọ́n ti wá parí ìjà bàrí máa ń ṣe tiẹ̀ ní sùúrù nírè night club night club bẹ́ẹ̀ ni ìgbà tí wọ́n wá fẹ́ tí wọ́n fẹ́ parí ìjà yẹn pé kí gbogbo àwọn ayé fi lè mọ̀ stadium la lò níjọ́ yẹn ni Wàsíù ló wá gba máìkì ló gba máìkì kì í ṣe pọ́ gba wọ́n wọ́n ẹni tó kọrin fún barista ni Wàsíù Àyìndé. Wa, uh, ẹni tó kọrin fún Kollington Fatai Alao ọmọ Kwara State ni ó ń gbé ní orílẹ̀ Gànmú níta ìgbà yẹn. njọ́ tó parí ìjà yẹn. njọ́ tí wọ́n parí ìjà yẹn. ṣẹlẹ̀ ṣẹjọ́ yìí lẹ máa ní wàásù náà dípò àwọn èèyàn wà mọ́ náà ni àbí gbogbo lẹ́ ń lọ pẹ̀lú. níbẹ̀ ni àwa gan ta jẹ́ ọmọ eléré láti ẹ̀ túmọ̀ wípé ẹnìkan tó wà tí ń jẹ́ wàásù. Hmm, lóòótọ́ wọ́n dà kí gbogbo ẹ ṣe ṣiṣẹ́ fún Kébé Nkwara tó ìnura ń pé ọ̀rọ̀ owó náà ló wá padà dá wàhálà lẹ̀ torí àwọn nǹkan méjì àwọn èmi òun fẹ́ sọ máa ń fẹ́ gbọ́ látẹnu ní kọ̀ọ̀kan torí à ń pé bí àgbàtẹ́ wá jọ rìnrìn àjò nǹkan kọ̀ bọ̀ bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ torí à ń pé owó yìí náà ṣáà ní ṣàǹpọ̀rọ̀ òun dá wa làlá jẹ́ kó ti pẹ́ kò ń ṣe pé sìn náà ẹgbẹ́ àwọ̀ ọbẹ̀ yẹn náà bó ṣe pípẹ́ wá. nǹkan tó ṣẹlẹ̀ ni pé Kollington Amẹ́ríkà àkọ́kọ́ tó lọ àjọ lọ ni ìgbà tá a dá amẹ́ríkà a play dáadáa ní màá sì gba owó a rí owó ọ̀gá wa wá ń sọ pé amẹ́ríkà tá a wà yìí ò sá mọ̀ pé a ní irinṣẹ́ a fẹ́ ra irinṣẹ́ lọ sí ilé pé gbogbo owó tá a bá pa a fẹ́ fi ra irinṣẹ́ ni wọ́n wá lọ kówó yẹn wọ́n láwọn fi ń lọ ra irinṣẹ́ wọ́n tún wá gọ̀ wá níbi tí wọ́n rí pa gọ̀dẹ́ngbà tójú dúdú wọ́n tún wá mú wa lọ sí ṣọ́ọ̀bù sáyẹn nílùú òyìnbó ọgbọ̀lẹ̀ ọgbọ̀lẹ̀ níbi tí wọ́n ti ń ta instrument à ń ṣẹ́kì gbogbo nǹkan tá a fẹ́ wireless ní nǹkan kan ní là ń ṣe gbogbo ẹ̀ wò àti wọ́n ti kó wa bọ́ sápò ọ̀gá wa wá ń sọ kọ̀lìntì wa ń sọ wípé man kan wà lọ́hùn màmá yẹn màmá yẹn ó try fún wa ebi ní ọ̀gá àmúkọ́bọ̀ wálé bàbá yẹn ló gbé báàgì fún wa tó tún ra aṣọ síbẹ̀ fún wa kọ̀lìntì wa ń sọ pé bàbá yẹn ni ló fẹ́ bá wa kó instrument wá sí nàìjíríà gbàtà fi lọ amẹ́ríkà yẹn adé ìgbà tí wọ́n ti ní pé gbogbo owó tá a pa wọ́n fi ra irinṣẹ́ ni. ṣé bẹ́ẹ̀ ṣe ń kò kẹ́tò lọ kò ṣètò kankan ń pè yé báyìí báyìí lẹ́ máa gbà kẹ́tò kúrò náà ọkọ̀ ọkọ̀ kóyún wọ plane ẹ̀dẹ̀ lọ ni kò ṣètò kan àti pé gbàtà débẹ̀ ìgbà tẹ̀ ń parí eré ṣé kò sí pòkè ní ta parí eré o eléyìí ni eléyìí ni o. nígbà yẹn hmm. ojú dúdú kò ṣètò nítorí ìníparọ́ gbà tí bá ti parí eré tó bá ṣe pé hundred naira laba, laba la bá pa mo mu kékeré bẹ́ẹ̀ ni kó ṣe pé hundred naira laba bá pa hmm. ẹni tí ó gba ten naira ẹni tí ó gba ẹni tí ó gba seven naira títí títí títí títí bẹ́ẹ̀ ẹ ń gba nǹkan kan tẹ bá parí eré. tá a bá parí eré owó tá a máa ń pín owó tá a bá pa hmm. là á o owó tó ń gbà tí wọ́n fi ń gba owó hmm, ìpè yẹn owó ṣòwò nǹkan nǹkan àmọ́ bó ṣe rí náà ni àwọn gẹlẹ́rì ò ń sábà wọn náà wọn lọ́wọ́ nìyẹn àpamọ́ra ni ẹ bá lẹ́sọ̀ wọn náà rówó kó wálé ńgbà tẹ́ ní ó ń fún yín lówó tẹ bá parí iṣu ẹ náà rówó kó wálé. ó ní pé amẹ́ríkà tá a wá wípé owó tá pé that's why a lè a ní gba owó kankan kó o fẹ́ fira eré iṣẹ́ bẹ́ẹ̀ sì lọ́la ṣe dé bá ṣe lọ́la ṣe bọ̀ then gbà tá a lọ amẹ́ríkà tá a dé tá a bọ̀ bẹ́ẹ̀ ẹni tó wá sọ pé ó fẹ́ kórin iṣẹ́ wálé hmm. ìyẹn wá wá hmm. a wà ní practice lálágbàdo nìyẹn wá ìgbà tó wá a wà ní practice ni bàbá yẹn bá ń kí wa láàdá lóhùn <laughs> bàbá yẹn wọ́n wá gun òkè níbi bàtà Fuji Palace ló wá sọ pé à kọ́lẹ́tì kí àwọn bọ́ọ̀sì ẹ òun tiẹ̀ ń kí wọ́n ń ṣe ni wọ́n ń wo òun pé wọ́n dáhùn lóhùn <laughs> ọ̀rẹ́ mi bá dá lóhùn wọ́n ṣe bí wọ́n ṣe wọlé ni ìgbà tí wọ́n wá wọlé sẹ́mọ̀ ọ̀rọ̀ ti ìlú òyìnbó yàtọ̀ síbi bàbá yẹn wá padà wá pé kí ló dé ẹ̀yin ọmọ mi mo sì ń kí n ṣe bí àjọ ríra ní amẹ́ríkà ni àbí sí mo ṣe bàjẹ́ fún yín lamẹ́ríkà ni lẹ́ni tó jẹ́ captain wa ń gbà yẹn ló sọ pé à ẹ ṣèbàjẹ́ fún wa o tó kó tó kó rin owó irinṣẹ́ fún tẹ́ra irinṣẹ́ ẹ̀ sì kó irinṣẹ́ náà wálé ẹ̀yin là ń retí látijọ́ yìí irinṣẹ́ ń bọ̀ lọ́la irinṣẹ́ ń bọ̀ lọ́túnla àrí irinṣẹ́ ni bàbá yẹn bá ní ah wàláì tàláì ń gbọ́ kọ́lìntì ó sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ ọṣẹ́ wípé owó tẹ pa ẹ fi ra irinṣẹ́ ni òun lòún fẹ́ sẹ́ndì ẹ̀ sí nàìjíríà òun ọmọ nǹkan kan ní nídìí ọ̀rọ̀ yẹn o kẹtí ọ̀rọ̀ bàbá yẹn tó fi tẹ àwa bẹ bàbá yẹn kó má bínú because olóore wa ni